níbi táwa yìí. orókè. ilé adéṣeun ògúndóyè. adéṣeun bàbá speaker for your state. ok. ok tọ́lẹ̀ ní sọ pé wá láti. èrúwà. èrúwà. ilé bàbá ẹ̀ ni. báyìí náà lówó. olówó gidi ni. kí èèyàn tó kọ́ nǹkan báyìí tó tó máa kọ́ sórí àpáta ẹ ṣe sá. ẹ tó ń gbọ́dọ̀ padà sísàlẹ̀ bíríkì wọn máa lọ lẹ́rù níbo la wà yìí. ìlú wà láwà yìí ní ilé chief adéṣeun ògúndóyìn ní táàbà nípa rọ́tàn ara jẹ ọlọ́run fi owó jíǹkì bàbá yìí ṣùgbọ́n ikú ti mú un lọ ó gbó onílé ó gbàlejò sínú ìlú yìí kódà ó tún gbà sí àgbo àwọn kọ́mpìnì yẹn nílùú òyìnbó àti ní nàìjíríà bí ọ̀pọ̀lọpọ̀ yẹn ló dáàmú adéṣeun ògúndóyìn ọmọ rẹ̀ ló ń ṣe speaker for your state lọ́wọ́lọ́wọ́ báyìí so uh, right honourable adebo ogundoyin so orí òkè ni ológun àwọn orí òkè wọn lé. ẹ rí i pé owó ti wà ní nàìjíríà yìí láti tipẹ́tipẹ́ ilé lèèyàn kan kọ́ tó tó yìí ah. ilé àwọn ìyàwó kọ̀ọ̀kan lélẹ̀ ìyàwó kan wọ́n ní ìyàwó ilé ṣì ń wá lé tiẹ̀ Tina èrè tẹ bá ń wo àwọn ilé yìí àti bí wọ́n ṣe kọ́ ẹ máa rí pé ilé tí ó pẹ́ ni ẹni tó kọ́lé sórí àpáta náà ìṣeré dàbí pé kò fẹ́ kí ilé òun bàjẹ́ títí láì <laughs> ilé bàbá Ògúndòyìn kankan kankan òun ni eléyìí a ti dé orí òkè òfèrè o àwa ò sì mọ̀ ilé ìrarò bá ń wò lọ. ṣẹ̀rí ní tẹ́báwò ó dàbí pé òkúta méjì ló wó lu ara wọn wọ́n ń sọ ìtàn kankan fún wa ń pa òkè yìí ṣùgbọ́n wọ́n ní àbáláyé ni orí òkè yìí òfèrè àbáláyé ni ẹ sì mọ̀ àti pé ilé tí wọ́n kọ́ síbi ó kàn dàbí pé wọ́n fi jẹ́ kí orí òkè yìí wà náà ni kí ẹnikẹ́ni má sọ pé àwọn fẹ́ wúlù ní ìgbà tó bá yá that is blast later in life. ní àti orí òkè yìí báyìí a lè rí gbogbo èrò wà gbogbo èrò wà náà ni mo fẹ́ lọ fi hàn yín báyìí bí mo ṣe ń lọ à ilé ìfàǹṣà o wọ́n sì try wọ́n tọ́jú ẹ̀ náà bá láwọn ilé mi ẹ tẹ̀ nílé wọnú ẹ̀ rárá rárá ẹ wo èrò wà báyìí. owó rẹ̀ gbogbo èrò wà ní ilẹ̀ Yorùbá àti. orí òkè òkèrè la wà yìí kí a sì rí gbogbo ìlú èrú náà pátápátá láì dábì kan mọ́ sí. nísìnyí báyìí mo ti jẹ lọ́ọ̀kù. orí òkè yẹn náà ni bàbá wa ní Ògúndòyìn kọ́lé sí bàbá speaker of uh, Ọ̀yọ́ state mo ti jẹ lọ́ọ̀kì báyìí à ń lọ láńlá tẹ̀. ibi tí tá a ti ń bọ̀ ló ti ti dàbí mountain yìí o báwo lẹ ṣe fẹ́ gún gún bí. ẹ ti rí ibi tá a ti ń bọ̀ báyìí. ọ̀nà wo lẹ fẹ́ gbà gún bí. wọ́n náà ni ọyọ. ṣé màá láti rí ọ̀nà ọ̀nà fẹ́ gbà. ọ̀bọ̀lẹ̀ ẹ̀bùn mi ń wé kan. mo ní mo ti jẹ lọ́n à ń lọ sí lanlatẹ báyìí ó yá dèjì wẹ̀yìn lanlatẹ dèjì níbo là ń lọ. Um, um, ọlọ́fin ní ó ń garaaji èrò wà lẹ́yìn à ń lọ sí ọlọ́fin. tí má ti débẹ̀ má jẹ́ kẹ́ ẹ mọ̀ rí ìlú èrò wà ní ìgbà mm. Ṣàngó ní bí Ṣàngó náà pé ìgbà Ṣàngó nílùú èrò wà. Baptist parents ní faith oríṣiríṣi àti délà ńlá tẹ́ báyìí ibi tá à ń lọ là ń wò lọ́ọ̀kan yìí. kí n bọ̀ bẹ̀ àwọn ọmọ ìlú àwọn ọmọ ìlú ni wọ́n máa ń wọbẹ̀ so ah, tí wọ́n bá fẹ́. so wọbẹ̀ lọ́jọ́ tó lọ. èmi àmì wọbẹ̀ eh, that is a student pé àwọn àjèjì òkín lọ pọn mi níbẹ̀. ní orókún ìyàwó ní orókún ìyàwó yẹn so um, tí wọ́n bá fẹ́ èèyàn wá láti ta pé wọ́n fẹ́ obìnrin wá láti ta tí òun ṣe ọmọ làǹtẹ̀ tó ń fẹ́ wá láti ìlú bòmí tó bá mm. fẹ́ lọ pọn mi bẹ̀ ó gbọ́dọ̀ mú ọmọ làǹlàtẹ̀ dání obìnrin dání ìyẹn ló máa so ó ní ọjọ́ ìyàwó yẹn wọ́n fẹ́ wá ní làǹlàtẹ̀ ló ń gbé so ó wá fẹ́ ṣoúnjẹ fún ọkọ ẹ̀ ó wá kò wá sómi ìgbẹ́ náà láì kò wá sómi so wá ní láti ní láti débẹ̀ láti lọ láti pọn omi kò dẹ̀ ẹni tó yẹ kó mú dání kò mú dání so ìgbà tó wá dé ìgbà tó wá dé orí òkè ẹ rà sá ó ní kó máa bomi ó wá kúnlẹ̀ sí etí etí odò yẹn bóyá ó ti bu gbá kínní gbá kìí gbá kẹta báyìí kọ́kọ́ kò sínú kọ́kọ́ kò sínú ọdọ̀ nù mi ò ṣe rí mọ́ nìyẹn. wọ́n á sọ bẹ́ẹ̀ di orókún yẹn o ìgbẹ́ ìgbẹ́ náà bá ń bẹ̀. sọ́ọ́rí ibi tó kúnlẹ̀ sí yẹn ó wá fọ́ọ̀mù ihò méjì mo rí ihò yẹn bẹ̀ ó fọ́ọ̀mù ihò méjì so ibi ihò méjì yẹn ló ṣe ń pè bẹ̀ ní orókún ìyàwó abẹ́ ibi tí abẹ́ kéèbù tó tó wà ń bẹ̀ òun ni ìyá tó bí onílàlà torí ìlú làlá tẹ̀lé wa ó tún yàtọ̀ fún ìrúwà ìrúwà tọ̀ ibi yìí ọ̀tọ̀ mm-hmm. ibi yìí ni ìyá onílàlà dé sí bẹ̀tí nígbà tó wá di pé ìlú ńlájú wọn darí sí àárín ìlú tí àwọn olówó kan yìí. Eh, orúkọ ẹni tí wọ́n tẹ ìlú Èrúwàdó òun ni ọba sẹ́ẹ̀kú òdòdó bàbá ìwù akérèfọ́ba ṣọ́ra ni oríkì láti Ọ̀yọ́ Aláàfin ni ọba Ṣẹ̀kú ti wá ọdẹ ló ṣe láti Ọ̀yọ́ Aláàfin ní Ọ̀yọ́ ọjọ́un tó fi dé ìlú Èrúwà ọmọ sì ni ìyàwó rẹ̀ ọmọ ọba Aláàfin tìlú Ọ̀yọ́ òun ni ọba Ṣẹ̀kú ṣe òun náà ló ti tẹ ìlú Èrúwà yìí dó tí a fi ń pè ní ìlú Èrúwà tàbí tá a bá sọ pé ọba Ṣẹ̀kú òun gangan ni ẹni tó tẹ ìlú Èrúwà yìí dó gangan òun ni ọba so Oyinlọ́lá òun ni ọmọ aláàfin tó obìnrin tó wá tó wá jẹ́ni tó tẹ ìrúwà dódò ni so that adé aláàfin òun làwa ìrúwà náà ń dé láti láti gbà yẹn lọ so àyìn tó bá ti dá dé ń bí kọ́ mọ̀ pé ọmọ adé aláàfin là ń dé pé bí wọ́n ṣe tẹ ìrúwà dódò nìyẹn so nígbà tó bá tún yá tó bá tún ní àwọn nǹkan míì yà pé bí n pé ẹ bá wa ní lójijì ó yẹ ká ti múra sílẹ̀ dè yìí ìwọ́n láìpẹ́ láì jìnnà á tún fún yín ní àwọn nǹkan míì tàbí tó bá tún ní nǹkan míì tẹ́lẹ̀ tún lè tó èrúṣu náà ẹ ọkẹ tó máa sọ pé. ọmọ aláàfin yẹn ní mm. tàlẹ́gbẹ̀ẹ́ ọ̀nà bẹ́ẹ̀ni ni wọ́n fi sọ ní èrúwà èrúwà èrúwà iṣu èrúwà yẹn. so èrú iṣu ní tẹ́lẹ̀. ó ń sọ iṣu ó ń sọ iṣu ó ń sọ ta lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà táwọn èèyàn bá ti wá dé yọ máa ṣe èrú ṣúwà èrú ṣúwà èrú ṣúwà èrú ṣúwà bí wọ́n ṣe sọ ọ́ di èrúwà èrú ṣúwà èrú ṣúwà lọ́nà wọn pé ah, eléru ni wọn eléru wọn lọ́wọ́ kò ń ṣe èrú iṣu òun ló di èrú wa. àlá ẹgbẹ́ nìkan ti ṣàlàyé èrú wa fún mi náà ni. wọ́n eh, ní èrú èrú èrú ṣúwà èrú ṣúwà èrú ṣúwà èrú ṣúwà náà wọ́n sọ pé èrú wa. náà ló fi di èrú wa bí wọ́n ṣe fún ní èrú wa èrú wa èrú wa èrú wa èrú ṣúwà lọ́wọ́ di èrú wa èrú ṣúwà èrú ṣúwà wọn wá pè dáadáa wá sọ di eh, èrú wa eh, èrú wa ìlànà tó pé àwọn máa ń ṣèrú ni lérú ni wọn kò ṣe bẹ́ẹ̀ o oh, èrú iṣu èrú iṣu yẹn ló máa ń di odi iṣu tá a bá gbìn tán ẹyẹ wa èrú wa ń bí o èrú wa ń bọ èrú ṣúwà èrú ṣúwà ọlọ́dẹ èrú wa. ìrírí nìyà ẹ ṣe gan sa láti ọ̀rẹ́ aláàfin. èmi náà ni adéláyọ̀ òjò ó dọjọ́ mi.